ibi tá a gbọ́dọ̀ lè pé ọlọ́run ọba àṣìyóògùn ni ọ̀làyíká ní àlùbọ̀ àlù àwọn ọ̀rẹ́ ká gbègbè náà sí iná kìí ṣe bí ọlọ́run ṣe sọ gangan ni ìtumọ̀ rẹ̀ gangan bí kò sí pé ọ̀làyíká ní ha á ní àdáàbì ha wà á ní ágámì ha wà lóòrùn àwọn wòlíì láàbì gbìyànjú sí ìrora so kọ̀wọ́ tó bá sì pé wòlíì wọ̀bẹ̀ wọ́n lè wọ̀bẹ̀ ṣùgbọ́n ìrora bẹ̀ wòlíì jẹ́ ti wọn nígbà tí ìrora ó sì lọ jẹ́ ti àwọn míì ilẹ̀ àti bá lọ sórí àpẹẹrẹ àwọn àrà tọ́lọ̀ ọba àdẹ́gà tí tí ti ẹ̀dá dá nílé ayé in fact ẹ bá wà lórí Facebook tọ́ba tọ́ba lọ táìpù ah, tọ́ba táìpù bíi àwọn ìṣẹ̀lẹ̀ tí ọ̀pọ̀ mọ́nà àwọn ẹ̀dá tí ọ̀pọ̀ mọ́nà tí wọ́n máa ń gbé wá fún ọ kódà àti sùn lè bọ̀ lẹ́rù tọ́ba wò lálẹ́ àti sùn ó lè bọ̀ lẹ́rù pé bá ọlọ́run mo mọ̀ dúpẹ́ ọlọ́run o mo ẹnìkan wá nínú ọ̀fáyín a àti ẹni mo fáyín jù láti gbàgbé nígbà tó bá rí àwọn tó dá sí pé wọn ò lè kówó gbogbo mọ́tò bàbá náà ní ayé rẹ ó rèé ó sọ pé àbí nǹkan ṣe nínú ibo ní ìgbélé lọ́dún ọdún ẹnu ẹbí mi ẹ̀dá sẹ́yìn tí ọ̀dẹ́ sẹ́yìn méjèèjì àtọwọ́ méjèèjì tàbí lè fọdọ̀ tí àtàní ìmọ̀lì ẹ̀gbẹ́ nu wa àbí àwọn méjì tí wọ́n lẹ́kọ̀ọ́ àbí kan tó ju ẹ̀dá ìdojú wọ́ọ̀fù ojú ìkókò gbogbo ìwọ́n wájú òun òun gbọ̀n gbogbo wọn ojú ẹ̀ báyìí ojú ẹranko kòkòrò fún wá sí ayé àbẹ́rẹ́ tó ga jù lọ tó ga sí pé tọ́lá fẹ́ dòkò oníkòkò wa ọ̀sìn yóò fi lé ẹ́ ọlọ́run sàrò ṣe tó wù yẹn tó oníkòkò nọ́mà àsìkò ká sí pé ìwọ ni oníkòkò wa ọ̀sìn ọ̀fẹ́ wá sí sàgírì lọ́wọ́ tó kò sí náà. ní tiẹ̀ gbogbo ẹsẹ̀ gbèsè la gbogbo ẹ̀ ọ̀gbèsè la ọlọ́run sáà dá ara lé tí ẹ̀ máa ń bá lọ sí àgbo àwọn ẹranko náà ẹranko míì màmí wọ̀tá ti hóòdì màmí wọ̀tá ó ti hóòdì àwọn nǹkan tó tún lé ju màmí wọ̀tá lọ ọ̀nbẹ láyé lónìí tó tún lé ju màmí wọ̀tá lọ ọ̀nbẹ láyé lónìí nínú àwọn ẹja nínú àwọn ẹ ẹran tuntun bí èèyàn ẹran ẹranko ó ti bí èèyàn mo ti rí ó bí èèyàn èèyàn tó bí èèyàn ẹranko tó lóyún ńgbà tó sì bí èèyàn ló bí gẹ́gẹ́ bá a ṣe ní ìgbà náà ti bí ẹranko ọlọ́run o nínú ìran wa nínú ẹbí wa tó ọ̀fun bá ti dírámà tó ọ̀sán wá di tv àwọn ẹ̀rọ

hatiman ntọ́ba jẹ́ dandan ní wọ́n pè ní hatim unavoidable tí o ṣe yẹ mọ̀kìdíyà ọlọ́sọ̀ yìí pé a ti yanjú ọ̀rọ̀ yẹn o pé bẹ́ẹ̀ ni ó sì lọ o o ti di báyìí ọlọ́run làwa o la fi mú ọ̀rọ̀ méjì wá ní ọ̀rọ̀ àwọn sábà tó ká tó ti di àyà o kó má gbọ̀n àgbẹ̀lẹ̀ fún mi torí hey nígbà Yusuf dọ́kì ní àná tọ́wọ́ ẹ̀wọ̀n alẹ́ ìsàlà ọ sọ fún ọ̀kan náà àwọn tó rí fúrídọ́mù kí wọ́n gbàgbé rẹ̀ kí ló ti ń ṣe ìgbàgbé rẹ̀ ló gbàgbé rẹ̀ sọ́sẹ̀ ní ọlọ́run lọ ń gbàgbé wa ní ìyàwó ẹgbẹ́ adúró bẹ́ẹ̀ orí ìdòkú náà la sì bá ọ ìtumọ̀ mẹ́ta sàmà fáfá nẹ́tù sí o ìwà tó ń tó ń gbẹnu sùtì sáwọn àbá á gé ẹnu rẹ méjì ni àti ká gbogbo lọ́mọ ó dún láì mọ̀kan oní oní òsì òsì tí ń jẹ́ àbẹ́sì òsì tí ń jẹ́ àbá tuntun àbá ti sọ̀rọ̀ dédé kúrò àjọ sọ̀rọ̀ lọ́wọ́ mọ̀túmọ̀ rẹ̀ là ń yẹjú ẹ̀ yẹ bá àfa àdébá ní yẹjú ẹ̀ bàbá yóò sábà fẹ́ẹ̀sì kò sábà fẹ́ẹ̀sì tí wọ́n wá ní àmọ́gbọ́rọ̀ ẹnu rẹ̀ onekeo kòmúlẹ̀ nekeo afọ̀sọ̀sì ìdúmọ̀ ọ̀wá ní òsì ti ń jẹ́ àfẹ́sì òsì ti ń jẹ́ àfẹ́sì ọlọ́run wá sí tó gẹ́rẹ́ rẹ̀.